أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضاً ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما قالوا أنؤمن كما من السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا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 sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn aráalé àti àwọn sọ̀hábẹ̀ ní àná a ṣàlàyé nípa àwọn mọ̀náfìkì àwọn mọ̀náfìkọ́ọ̀nì èyí tí yorùbá ń pè ní mọ̀náfìkì a sọ ìtumọ̀ rẹ̀ ìpè tó ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni ìdáhàrò islam wa ibtani kófò kéèyàn máa fi islam kó máa fi hàn kó sì jẹ́ pé nínú ẹ̀mí yàn kẹfìrí ìkọtọ ọlọ́wọ́n ba ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tàbí kan sọ pé ìdáhàrò lè xeyir wá ìbítọ́nù sáré ẹni tí jẹ́ ní fák táǹpẹ́ ẹni tí ń ṣe ní monafik òun náà ni kéèyàn máa fi dáadáa kó máa fi hàn kó sì jẹ́ pé nísàlẹ̀ ẹkùn rẹ̀ àìdá níbẹ̀ níbẹ̀ lẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kò sí ran kò sí tó ń jẹ́ monafik ní ìlú Makkah gbogbo ọdún mẹ́tàlá tánàbí sallallahu alayhi wa sallam lò nítorí pé àwọn ará mẹ́kà tí wọ́n gba islam pẹ̀lú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbà á pẹ̀lú àníyàn pé àwọn ṣe tán àti farada ìyà táwọn ọ̀tá ẹ̀sìn fi jà wọ́n so kò sí àǹfààní fún pé kẹ́nìkan ó máa fi ara darú ìyà yẹn kó wá jẹ́ pé islam ò dénú ọkàn sùnúdà tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam tó dé ìlú madina ọlọ́run gbà fún un ìdílé méjì ló ń bẹ ní Madina nígbà yẹn tó gbajúmọ̀ ìdílé al-Aws wal-Khazraj ìdílé méjèèjì yìí wọ́n ti wá ń yan arákùnrin kan tá à ń pè ní Abdullah ibn Ubayy ibn Salul wọ́n ti dá sojú wọ́n ti dá yàn pé ẹni yìí wọn náà ní kó máa jẹ́ bí adarí fún wa wọ́n á ní lẹ́mìí pé tí ó bá pẹ́ tó bá yá àwọn padà sọ di olórí gan-an fún ìdílé méjèèjì tí ó di olórí Madina orí ìpalẹ̀mọ́ eléyìí ni wọ́n wà kó tó di pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ó dé ìlú Madina nígbà tó débẹ̀ àwọn ará Madina adarí ni wọ́n wá adarí fẹ̀ kan yọjú fúnra ẹ̀ so kùkù kẹ́kẹ́ pé anabi sallallahu alayhi wa sallam ti wọ Madina kò jẹ́ kí wọ́n rántí pé Abdullahi ibn Ubay ibn Salam ibn Salul tiẹ̀ jámọ̀ kankan ma ìtara eléyìí àti bínú ẹ̀ ló fi wá fi ojú gba Islam pẹ̀lú àwọn tí wọ́n tẹ̀lé wọ́n wá gba Islam ṣùgbọ́n nínú àníyàn wọn Islam yẹn ò débẹ̀ nítorí ẹ̀kí wọ́n gba Islam ni pé lógun Badr ogun àkọ́kọ́ tá ànábi sallallahu alaihi wasallam jà ọlọ́run fún ní ìjẹ́rí ń bẹ̀ wọ́n ti wá rí pé ah ànábi ti dọ̀gá àwọn náà wá sọ pé àwọn fara mọ́ ìlànà tànábi wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sì kọ́ wọn àfaramọ́ ìlànà yẹn wọ́n wá wà ní àárín àwọn mùsùlùmí wọ́n rú mọ́ àwọn mùsùlùmí láti máa ba ìsìláàmù jẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wọ́n ń tàṣírí wọn fanabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ọlọ́ọ̀bá sọ̀kọ̀ amina nas man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bi mu'minin ọlọ́ọ̀bá ni ó ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n máa sọ pé àwọn gbọ́ ọlọ́run ọba gbọ́ bákan náà àwọn ju ajọ́ gbẹdẹ kìyàmà jọ ọlọ́ni wọn kì í sì ṣe mùsùlùmí àwọn tọ́lọ̀ bá ń sọ níbí àwọn náà ni àwọn èèyàn Abdullahi ibn Ubayyi ibn Salul wọ́n kàn wá gba Islam ojú ni Islam yẹn ò dọ́kan wọn ọlọ́ba ni wọn náà mùmìnì wọn kì í ṣe mùmìnì yukhadi'una Allaha walladhina amanu ọlọ́ba ni wọ́n ń dá ète wọ́n dá ète pẹ̀lú ọlọ́run wọ́n ń fi nǹkan kan ẹni tí wọ́n rò pé àwọn ń fi Islam wọ́n fi hàn ṣùgbọ́n nínú ìsàlẹ̀ ọkàn wọn kúfùrù ló wà fẹ́ wọ́n ń tan ọlọ́run walladhina amanu àtàwọn olùgbàgbé òdodo àwòrò para ni ara wa ni wọn wọn kì í sara wa ọlọ́ba ni wama yakhda'una illa anfusahum wọn àrọ́lọ́wọ́n bá tán wọn rí àwọn olùgbàdo òdodo tàn wọn ò tán ẹnì kankan tayọ ẹ̀mí ara wọn wa ma yash'urun ṣùgbọ́n wọn ò mà ọlọ́ba ní fi qulubihim maradun fazadahumullahu maradan ọlọ́ni àìsàn ti wà nínú ẹ̀mí wọn fazadahumullahu maradan ọlọ́wọ́ á ṣe àlékún àìsàn tó ń bẹ nínú ẹ̀mí wọn yẹn walahum adhabun alimun bima kanu yakdhibun ọlọ́ba ní ìyá ẹlẹ́ta eléro yóò máa jẹ́ tiwọn bí wọn kánú yẹtùbìbò látara bí wọ́n ṣe jẹ́ òkúrọ́ irọ́ tí wọ́n pa tí wọ́n sọ pé àwọn gba Islam tó sì jẹ́ pé wọn ò gba Islam wọ́n gba Islam pẹ̀lú àníyàn àti wọ́n ba Islam jẹ́ òun ni eléyìí òun ni àfáwà àgbà Sheikh Abdulrahman As-Saadi wọ́n ní gbólóhùn ọlọ́run pé wa minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil وما هم بمؤمنين wọn فإنهم يقولون بألسنتهم ما ليس في قلوبهم àwọn táwọn pè ní mọ̀nàfíkì yìí wọ́n ń fẹnu wọ́n sọ tí ò dé inú gbáyà wọn فأكذبهم تعالى ọlọ́ọ̀bà àlekíọ́lá ó wá ṣàlàyé fún wa pé òpùrọ̀ ni wọ́n ọlọ́wọ́n á pè wọ́n ní onírọ́ bíkọ́ òlè pẹ̀lú gbólóhùn tó sọ pé wa ma hum bimu'minin àwọn èèyàn wọ̀nyí wọ́n wá gba islam nítorí pé wọ́n mọ̀ pé ọlọ́run ti gbé agbára fanabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti mọ̀ pé àìsè islam pẹ̀lú anabi wa muhammad sallallahu alayhi wa sallam yóò padà já sí àbùkù àtẹ̀tẹ̀ fáwọn àjẹpẹ́ kò ń ṣe ìfẹ́ òdodo ni wọ́n fi wá gba islam wọ́n wá gbà á nítorí pé islam ti di order of the day nígbà yẹn ọlọ́run á ń tàṣírí wọn fanabi wa muhammad sallallahu alayhi wa sallam lórí àwọn èèyàn wọ̀nyí tó pé ìmáìnì òdodo gan máa tàwátọ̀ àlẹ́ ìlkọ́lbù wàlẹ́sà òun náà ni tó jẹ́ pé àtẹ̀mí ó dúró sórí ẹ̀mí bákan náà ó wá jáde lẹ́nu kìí sọ̀rọ̀ ẹnu nìkan ìlànà ní al-iman òun wà innama àdìhí èyí tí wọ́n ṣe yìí mukhoda'atun lillahi wali ibadi ilmu'minin wọ́n rò pé àwọn fẹ́ fi tan ọlọ́run àti àwọn ẹrúsìn ọlọ́run tí wọ́n ṣe mùmìnì ni oníwàlùmọ́kọ́dà níta wàá ń pè ní ẹ̀tàn òun náà ni àyìn yóò ìrọ̀ mọ́kọ́dìrú liman yọ̀kọ́dìrú ṣẹ́yàn ẹlẹ́tàn kó máa fi nǹkan kan hàn ẹni tí ń tàn wà yóò tí inú khilafahu kó wàá fi nǹkan tó yàtọ̀ sí nǹkan yẹn kó fi pamọ́ líkẹ́ yatamakkanu min maqsudi mimman yọ̀kọ́dì kó lè bá a rí ti ń fẹ́ ní tó gbà lérò lọ́dọ̀ ẹni tí ń tàn yẹn kó lè bá a rí eré làwọn èèyàn wọ̀nyí ṣe láyà anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá gba islam ojú pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam káàlì máa ta anabi wa muhammad sallallahu alayhi wa sallam ṣẹ́kù ní fàáwùlẹ̀ yìí munafikun àwọn tá à ń pè ní munafikun yìí sálàkù ma'allahi wa ibadihi adal maslak bí wọ́n ṣe bá ọlọ́run ọba àtàwọn mùmíní bí wọ́n ṣe bá wọn lò ní wọ́n máa fira wọn gẹ́gẹ́ bí ẹni pé àwọn ń ṣe tọ́lọ́run àwọn wà pẹ̀lú àwọn olùdàgbé òdodo wọ́n sì ń takò àwọn olùdàgbé òdodo lábẹ́nú tọ́lọ́n tí wọ́n láwọn ń ṣe ìdàkejì ni wọ́n ń ṣe lẹ́yìn òní fàáda khidawuhum ala anfusihim ète tí wọ́n wá ń dà yìí ọgbọ́n tí wọ́n ń dà yìí ọwọ́ apadà dàlé wọn lórí sheikh ni wa adam min al-ajaib eléyìí nínú nǹkan ìmọ̀mọ́ ni li'anna al-mukhadi tó gbé ẹni tí ń tàn yàn imma an yantaja wàyà àsùlẹ̀láwò maksuduhu inú kó jẹ́ pé ète tó pa yìí ó ní ojú àyàn lójú tó pé ẹni tí ń dètè ó yẹ kí ète rẹ̀ kó ní àbájáde ní tó sì ń fẹ́ ń bẹ̀ kó rí àwọn yẹ́sìlẹ̀m tàbí kó là láàlàwò wàlà àlẹ́ yìí ẹni tí wọ́n ń dá ète sí tó bá yẹ pé ó bá là á jẹ́ pé ète yẹn kò wúlò fún kò sì ṣiṣẹ́ lé lórí wàhálà ṣùgbọ́n àwọn eléyìí àádá khidawum ala anfusihim ète tí wọ́n ó padà ṣe kíni o ó padà dàlé wọn lórí masala nísìn anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní almutashabi'u bima lam yu'ta kalabisi thawba izor arábìnrin ẹni tí bá ń fi tí ò ní tí bá fi ń yan ẹni tí ń yó pẹ̀lú tí ò ní arábìnrin bí ìgbà téèyàn dé aṣọ ọ̀rọ̀ méjì tó dà sọ́run ara ẹni mọ́sálá ẹnìkan fẹ́ fóbìnrin kan ọ̀kadà nílò ọwọ́ àwòrán rẹ̀ tó ní jíìpù ńlá gbé lọ sílé obìnrin yẹn níjọ́ àkọ́kọ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ó tún wọ́ọ̀rẹ́ rẹ̀ tó tún ní káàbì ńbẹ kan ó tún gbé lọ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta nígbà tó tún lọ ó tún kí wọ́n lè mọ̀ pé ó ń tiẹ̀ tún ó tún ẹni tó ní helicopter wọ́n tún bà síbi ilé àwọn sister ọkàn àwọn parent náà ti wá balẹ̀ ẹ̀rí pé kí ni ń ṣe pẹ̀lú ẹ̀ ẹ̀rí pé ń tàn ní ẹ̀ nígbà míì irinṣẹ́ kan sọ pé ìgbà míì ẹni tí bá ń tàn yàn ìyá àsùlò lọ́wọ́ maqsudu in tó fẹ̀yàn ó lè rí àmọ́ èèyàn ló gbarú ọ̀nà yẹn fóbìnrin ó jẹ́ pé obìnrin tí yẹn gbarú ẹ̀ fẹ́ kí ló padà ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ fìtínà ó padà ṣẹlẹ̀ ó ní àwòyẹ islam tàbí kẹ́ni tí ń dètè ó tiẹ̀ là ó wá lè lọ bá wọn bó ṣe fẹ́ impress arábìnrin tó kárábìnrin àníbọ̀dá àními ò fẹ́ yín níṣẹ́ ẹ̀rí pé tí ò bá fẹ́ náà kì í ṣe pé ó là nǹkan kan yòókù bá ṣùgbọ́n ètè táwọn ọ̀nà fi kì í dá kì ṣe orí ètè báwọn àwọn dètè pé mùsùlùmí làwọn ètè yẹn wá nìyí wọn ò ráǹfààní tó yẹ kí wọ́n rí sẹ́yìn aláwọ̀ etí bí òun lè kọ́kọ́ rí ọmọ yẹn fẹ́ tààrà olórí gbogbo ara tiẹ̀ náà tẹ̀yàn náà ò bá dọ́gbọ́n sí báwọn ò ló níyàn fẹ́ èmi kò ní ó fẹ́ mo kàn fẹ́ kójú ẹ̀ ó wálẹ̀ náà ni ara àwọn ọkùnrin burúkú tó ń ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé inú kórìí tó ń fẹ́ yẹn tàbí kó là kò gbà kò gbà náà ni àti gbogbo bá a ṣe tíráì tó náà kò gbà ìntẹ́lẹ̀ tí máa ń ṣe tí máa ń ṣẹlẹ̀ pẹ̀lẹ́lẹ̀ tẹ̀ ní ẹ̀sùn bí ìtàn mọ̀nàfíkì dá pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala pẹ̀lú àwọn mùmínì ó padà já sórí ìburú fáwọn torí pé èyí kan jẹ́ mùsùlùmí kan wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé olóríire ni wọ́n ń jó lóríire àìwájú olóríire wọn wọ́n padà wá yọ lórí ibú ọ̀rọ̀ tún ò dàbí ìbọ̀dá tí ń tan obìnrin ní tiẹ̀ àwọn padà yọ lórí ibú níwájú ọlọ́run sheikh ní eléyìí tó ṣẹlẹ̀ yìí ó ní nínú la ajaib nínú nǹkan ìmọ̀ ni o. لأن mùkọ́ọ̀dì dẹ́gbẹ̀ sọ ó ní wàá wùlẹ̀ yìí àádọ́kìdáwò àlẹ́ ànfúsíhìm àwọn mọ̀nàfìkì ètè wọn padà sórí wọn fàkà ànà òun yàmẹ̀lúnà máa yẹ fàlún mínà mákìrì lè ìlàkì ànfúsíhìm ó wá dàbí ẹni pé n tí wọ́n ṣe nínú báwọn ń pẹ̀lú ọlọ́run yìí wọ́n kàn sí láti para wọn rẹ́ ni wá ìdọ̀rọ̀rì àwàkéèdè ha àti láti kó sùtà bára wọn ara wọn ni wọ́n dètè sí kéésọ̀ ọlọ́run ó ní li'anna Allah ta'ala tó gbọ́dọ̀ ọba àlekíọ́lá la yatadarraru bi khada'ihim kò sí nira kankan tó lè kàn ọlọ́run látara pé ẹ̀pẹ̀rẹ̀ ayé mùsùlùmí ẹ̀ kì í ṣe mùsùlùmí ó ní wa ibadil mu'minin sùtáwọn ò sì lè kàn àwọn mùsùlùmí mọ́ nítorí pé ọlọ́run bá ti la àwọn mùsùlùmí bẹ̀ ó lè kàn mùmìnì wala kódà kò sí palára kankan tí ó kó bá àwọn mùsùlùmí pa àwọn mọ̀nàfìkì wọ́n fi hàn olùgbàgbé òdodo làwọn ọ̀nà fasallamat bidhalika amwaluhum látara kó wọ́n sọ pé mùmìnì làwọn bóòlù anábì náà ṣe wá bá wọn lò sallallahu alayhi wa alihi wa sallam wọn lànà ibà muhammad sallallahu alayhi wa sallam àdúnà sọ abatun sọ ànàbì àwọn mọ̀nàfìkì yìí àti mọ̀ wọ́n jẹ́ ká pa wọ́n arábìnrin àlè pa wọ́n káwọn yẹn máa sọ pé inna muhammadan yaqtulu ashaba pé Muhammad ẹ̀rí tó tún ṣe ni ó ń pa àwọn sàábì ẹ̀ torí pé àjọ wà papọ̀ náà ni àjọ ń kírun àjọ ń gbààwẹ̀ ni tógun bá tún ṣẹlẹ̀ àwọn náà tó lè jáde wọ́n lè padà lójú ọ̀nà ni àwọn èèyàn ń rí wa bákan náà arábìn ni ẹ má jẹ́ apá wọn torí tá a bá pa wọn wọn ni iná tó ti ń ṣe kíni o wọn ni kíní kan tó ti ń jẹra wọn adìẹ wọn ti ń jẹ fún ara wọn arábìn wa bá wọn lò pé ìtàn wulẹ̀ ń ṣàpọ́nlé lára ẹ̀sìn Islam òun náà ni yìí àtọ́lá tó lọ́n fún islam kì í ṣe pé sìn yẹn wù wọ́n wọ́n ti wá mọ̀ pé ẹni tó bá ṣe islam yẹn lẹ́ni yìí ẹni tí ò bá ṣe ẹni yẹpẹrẹ ni káwọn lè bá wọn á máa gbá yìí wọ́n ṣe islam pẹ̀lú àwọn mùsùlùmí ká má bàa kó sínú yẹpẹrẹ ká lè bá a wọn àti dúkìá wọn wọn wá ṣe wọn ni wọn sọ̀rọ̀ kaidun fi nuhurihim arẹ́pẹ́gbẹ́ ètò tí wọ́n ń dá ó padà sọ̀rọ̀ wọn wa hasala lahum walfadiha fi dunya nígbà kan wá dètè yìí tán alikizi ìdójútì àti ìtàṣírí ẹni wá ṣẹlẹ̀ fún wa ẹ wo tí wọ́n ti ṣe látàrí anábìwá muhammad sallallahu alayhi wa sallam táwọn kàlẹ́ ni ìkànnì wọn ládàá kọ yẹn tó jẹ́ rasuhum tó jẹ́ abẹnugan wọn abdullahi ibn ubayyi ibn salul tẹ́ẹ̀bá sura musulmi náà níbẹ̀ lára rẹ̀ ṣùgbọ́n wàá gba islam láti dẹ̀sẹ̀ islam ro láti dàrú ni. وحصل لهم بذلك الخزي والفضيحة في الدنيا والحزن المستمر بسبب ما يصل للمؤمنين من القوة والنصرة oríbàkaná ìbànújẹ́ ìbéèrè òmò wà pẹ̀lú wọn látara pé ìsìláàmù tí wọ́n wá kó sínú ẹ̀yẹn ń da sí ni dáadáa yẹn ń lọ ó ń tẹ̀síwájú fáwọn mùsùlùmí ni wọ́n ní agbára sí ọlọ́run bá ń gba alẹ̀ fún wọn sí ni wọ́n èyí sì sára wọn ṣùgbọ́n àwọn yóò máa sí wọn papọ̀ oní thumma fil akhirati tó bá àdìjọ́ gbẹ̀dẹ̀ alkiyama lahumul azabul alim almuji ìyà tí máa ń tààyàn tí máa ń ròyàn ìyà tí máa ń fi tí máa ń ìdà tí èèyàn máa ń jẹ tó dé ìyà tí máa ń fi tí máa ń mú owó ròyàn ìwà tí ìyà almuji èyí tí máa ń dá ọgbẹ́ tí máa ń dá síyàn lára ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sheikh ni yóò fi jẹ wọn bisababi kadhibihim wa kufrihim wa fujurihim nítorí alákọ̀ọ́kọ́ wọn parọ́ wọn rò pa wọn tàn ọlọ́run bákan náà wọn sá ìgbàgbé sọ̀rọ̀ ọlọ́run bákan náà wọn tún jẹ́ ni tó tako ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala wọn ni walhal annahum min ja'lihim wa hamaqatihim ó ní pàtàkì jùlọ látara àìmọ̀kan wọn àti látara jíjẹ́ òmùgọ̀ wọn la yash'uruna bidhalik n tó clear ni n ti ṣẹlẹ̀ náà ni pé wọn ò mọ̀ pé táwọn ń ṣe yìí àdéhùn ni ó dé fáwọn. ó ní ọ̀rọ̀ ọlọ́ọ̀bà tó fi qulubihim maradun ọlọ́ba ní àwọn èèyàn wọ̀nyí àìsàn ń bẹ nínú ẹ̀mí wọn ó ní wàlmọ́rọ̀dù wàlmọ́rọ̀dù àìsàn tó lọ́wọ́ bá ní bẹ nínú ẹ̀mí àwọn mọ̀nàfíkì ó ní mọ́rọ̀dù ṣákì wàṣubuhat wànífàk òun náà ní àìsàn iyèméjì wọn ò gbọ́rọ̀ ọlọ́run bá gbọ́ wọ́n ń ṣe èmédè bó sí ń tọ́rọ̀ ọlọ́run bá ń sọ yìí só lè rí bí àbí ò lè rí bẹ́ẹ̀. wọ́n ṣubọ̀ hart bákan náà ìrújú wọ́n gba ìrújú láàyè nínú ẹ̀sìn ọlọ́run wọ́n ní fák àti àìsàn àgàbàǹgebè wàdálík onítorí pé anel kọlbà torí pé ọkàn tá a rí yẹn yáàrídọ́lá òmàrọ̀dọ́n yọ̀kìrìjáni ànsìhátì wàtìdálì àìsàn méjì ni máa ń ṣe ọkàn tọ́gbẹ́ táìsàn méjèèjì bá ti ṣọkàn yóò mú ọkàn kúrò níbi lílálàáfíà ọkàn yóò lílálàáfíà mọ́ gẹ́gẹ́ anabi sallallahu alayhi wa sallam ti sọ anabi ni alawa inna fil jasadi mudga idha salahat salaha al jasadu kullu wa idha fasadat fasada al jasadu kullu alawa iya al qalb anabi ni bá a ṣe ẹran kan bẹ nínú ara tó bá lálàáfíà gbogbo ara ni ó lálàáfíà tí bá ṣe ara yìí tó bá ń ṣàìsàn bá ṣe ẹran yìí tó bá ti ń ṣàìsàn lára gbogbo ara náà ni ó láìsàn tí ó máa ṣe báàsì yẹn náà lọ́kàn ó mọ̀ pé n tí ó pàtàkì jù tọ́lọ̀ bá fẹ́ lò lọ́dọ̀ ọmọnìyàn ibẹ̀ ni èso ti bàjẹ́ lára àwọn ni gbogbo ẹni tó bá ti jẹ́ mọ̀nàfikí ẹ̀sìn ibi tó ti ní pọ́blẹ́mù náà nínú kẹ́hìn láti sọ wípé ẹ̀rìpẹ́ ní àná a ṣàlàyé gẹ́gẹ́ bí ìkànnà àwọn àfẹ́ ẹ̀sìn ṣe ṣàlàyé pé àpẹẹrẹ mẹ́fà ẹgbẹ́ àwọn tó ti lọ lọ́wọ́ bá ń ṣàlàyé wọn fún wa yìí wọ́n fa àwọn àrọ́mọdọ́mọ ẹlẹ̀ náà tí ó mọ sẹ́kù níjọ́ ìgbìndà kìámà ndáfà àmọ̀ pé mọ̀nàfíkì léèyàn àwọn afáwà kàǹkà mẹ́fà nǹkan alákọ̀ọ́kọ́ gẹ́bà yẹn sàlàyé lánàá òun náà ni bógbó rọ̀sọ́ọ̀lù sallallahu wa kínú ànábì ọmọ bíyàn sallallahu aliyu wa tó bá àwọn ọmọ tó ń bá wa jẹ olórí òun ó lè ṣe bó ṣe wò ó ṣùgbọ́n gbà tó yá olórí padà ju olórí lọ ìkórira wa wọ bẹ̀ ó kórira ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ọlọ́run ti fa ànábì sọ̀gá ná ànábì ti gbajúmọ̀ ó ti di pé ẹ̀sìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam islam ti dẹ̀ ẹ̀sìn tó jẹ́ pé ó pọ́pùlà nílùú Madina ọ̀pọ̀lọpọ̀ náà ló sì máa ń fẹ́ ibi tí nǹkan bá ti ń ibi tí nǹkan bá ti ń gbèrú abúlé ibùdó Ubay ibn Salul wá wọlé ìkórìíra ànábì bẹ́ẹ̀ ló yẹ pé kódà nínú sẹ̀mí tiwa náà téèyàn náà ò bá sọ́ra téèyàn bá jẹ́ tó lẹ́mí ìkórìíra yóò padà mọ òwà mọ̀náfìkì kódà níbi iṣẹ́ yóò mọ òwà mọ̀náfìkì kódà ní mọ́ṣáláṣí ní mọ́ṣáláṣí èèyàn ti wò pé nígbà tọ́lọ́run ti mú bàbá ìmáàmù lọ ẹ̀ tó kú ní mọ́ṣáláṣí òun náà làwa náà tètè yóò bá tó ní mọ́ṣáláṣí yẹn èmi náà ni màmí tún gbé e sọtọ́ kì í sìnkú lọ àbí mo lọ rí ní mọ́ṣáláṣí ti wá èmi náà ni nígbà tí ó padà ṣẹlẹ̀ bàbá yẹn náà mo bọ́ sọ́dọ̀ ọlọ́run tán bàbá mẹ́lò mi ẹgbẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà kálukú anú ti rí mọ́ṣáláṣí bẹ́ẹ̀ kì í sábà tọ̀ ẹ tó wá kódà àwọn ò ní problem kankan pẹ̀lú mam meanwhile nǹkan ń bẹ nísàlẹ̀ nítorí kó bá Abdullahi ibn Ubay ibn Salul lẹ́nìyẹn ìkórira tó bá ti pọ̀ jù ìyá gbọ́dọ̀ sọ́ra anábìá Muhammad sallallahu alayhi wa sallam wọn náà sọ pé wà á bùgìb bàgìdọ̀ka hawnan ma asa an yakuna habibaka yawman ma arábìnrin tó ń bá kórira kórira ẹ̀ níwọ̀nba tó bẹ́ẹ̀ ẹni tó kórira lé ní ó lè padà dolólùfẹ́ rẹ̀ níjọ́ kan bóyá kí á rò pé àyè tó yẹ kẹ́nìkan wà wà láwa ń bè kéèyàn kórìíra níwọ̀nba téèyàn bá tí kórìíra yẹn bá dòdòdó tó bá dòdòdó náà ẹ̀mí yẹn yóò padà máa wà mọ̀náfìkì. ẹ pé ẹ máa ṣe mítìn ọ̀tọ̀ ni tó sọ ẹ pé lásán pé ní ti jẹ́ ní fák yàtọ̀ fún pé ọ̀rọ̀ kúfùrù àti imán làwọn ilé àwọn abáà ní ìtumọ̀ yìí náà tún ní ìdáàrú lè xeyír kí ẹ máa fi dáadáa hàn wá ìtọ́nà ṣàrẹ̀ ṣùgbọ́n nínú àbúrò àbẹ̀ lànà bí wa muhammad sallallahu alayhi wa sallam lànà bí sọ arábìnrin ma ba'atha Allahu nabiyyan wala khalifatan illa wala ubitanatan arábìnrin ọlọ́run bá ò gbé àlééfà kankan dìde rí àtànábí ọlọ́run àfi kó jẹ́ pé àwọn tí ó mọ̀ bá dámọ̀ràn àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ wọlé wọ̀dé ẹ̀ arábìnrin ọ̀nà méjì náà máa ń pín sí. bìtọ́ọ̀nù tún arábìnrin àwọn olùdámọ̀ràn kan bẹ tó jẹ́ pé ta'muru bil ma'ruf wàtẹnìhàwò anil munkar àwọn máa so pe oga tabarin báyìí á padà ṣubú ẹ ọ jà ṣe nǹkan ọ o mi kò sánà bí ọlọ́run kò sálè ìfàtọ́lọ́run fi ní fún wọn àwọn ò ní rí i mí lẹ́sẹ̀ sọ pé kí ni ibi ti se sọ fun kò ibi tí o ti ṣe déédéé náà kí má sọ fún báwọn ṣe Muhammad sallallahu wa sallam nìyẹn ìkan nínú ogun ẹ̀sìn tánàbí wa Muhammad jà sallallahu alayhi wa alihi wa sallam wọn ní anabi wa pàṣẹ pé báyà omi kànga anabi wa gbé kànga síwájú ìkan náà sàhábà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọn á ń bèrè lọ́wọ́ anabi pé wà anabi ṣé kànga tá a gbé síwájú yìí ǹjẹ́ a gbé síwájú ṣé bọ́lá ń ṣe pàṣẹ nìyẹn àbí harbun wàhọ̀díyà ṣé ète ogun ni àti òye lọ́dọ̀ wa anabi sallallahu alayhi wa sallam ṣé ni àbí òun bẹ anabi sallallahu alayhi wa sallam sọ pé òye àtẹ̀tẹ̀ ogun ni mo rọ̀ sí ọ́n tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bọ́ síwájú kànga yẹn ká gbé kànga yẹn sẹ́yìn torí ìmọ̀ ṣe é ṣe tó bá tiẹ̀ fẹ́ rẹ̀ wá á lè mọ padà síbẹ̀ lọ́mọ mu mi ṣùgbọ́n tó bá wà láàrin àwa àtàwọn ọ̀tá yóò le eléyìí ẹni tó jẹ́ pé olórí tó bá ti fẹ́ kọsẹ̀ wọn máa ṣàlàyé fún nígbà tó di Fatu Maka tánàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam la ní sulu Hudaybiya nígbà tó di bá àwọn mùsùlùmí fẹ́ lọ mẹ́ka lọ ṣe umra tánàbí ra uthman lọ kó lọ sọ àwọn ará mẹ́ka pé àbá ah, ti jà wá o umra la fẹ́ ṣe o tá ará mẹ́ka tí wọ́n ní dandan ànábì ò ní wá yẹn ọlọ́run wa ń fi ránṣẹ́ muhammad sallallahu alayhi wa sallam pé ẹran àdáyà wọn yẹn náà kí wọ́n mọ pálá yìí Hudaybiya yẹn tó ti bí wọn ṣe láǹfààní àti ṣe umra lọ mẹ́ka anábìyà fáwọn sàhábà kìí ṣe tẹ̀mí ìkórira pé wọ́n fẹ́ kọta ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n òun òun dùn àwọn sàbí pé pátápátá là á fọ́jú tó bá yẹ pé tòótọ́ wọ́n lè pọ̀ jù wá lọ ṣùgbọ́n àìlèjà náà ní tábà bá mi ò dé yìí ẹ jẹ́ ká jọ dàrú ànábì náà inni rasulullah òjíṣẹ́ ọlọ́run ọba ni mí wa lastu àásìhì wa huwa nasiri tó bá ní ká ṣe nǹkan ìgbọ̀dọ̀ yapa rẹ̀ torí tó bá délẹ̀ tán ó náà ní ó ràn mí lọ́wọ́ sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ní àrẹ́bí wọn sọ́wọ́n sàrẹ́ pé kálukú lọ́ọ́ fárí ẹ̀ ní títí pé ń dún àwọn àwọn sàbí ò tètè ṣe ìyàwó ìyàwó Umu Salama wá pé ànábì wa Muhammad sansan wa ànábì ẹ̀yin náà ẹ̀ fà tiyín lọ́gá bá ànábì ṣe ń fa tiẹ̀ báyìí àwọn sàbí bẹ̀rẹ̀ sí máa fà kí ìyàwó kí ni ṣe pẹ̀lú ànábì sallallahu alaihi ó jẹ́ bitanatul khair ó jẹ́ aláfilọ́ dáadáa tó jẹ́ láfi lọ dáadáa ó ṣe wá sí àwọn èèyàn náà ṣe arábìnrin àwọn olórí bọ́ọ̀lù sì máa ṣe pẹ̀lú wọn ni wàbí tọ́nà tún látàlú kọ̀bàlà àwọn ibi tọ́nà kan sọ̀rọ̀ tó gbé látàlú kọ̀bàlà ibi tọ́rọ̀ yẹn bá rí kó já sí kó bọ́ sí kòtò kò kàn wọ́n àwọn ènìyàn wọn yìí kọ̀ bí tó so fàkọ̀dé wò kíyà ẹni tọ́lọ̀ ń bá là ní ibi tọ́nà tó so níbi àwọn onímọ̀ràn bú anábìrẹ́lọ́ntìlá ẹnì kọ̀ọ̀kan náà gbọ́dọ̀ sọ́ra wa láwùjọ tá a wà níbi iṣẹ́ wa gbọ́dọ̀ sọ́ra wa nínú ẹbí a gbọ́dọ̀ sọ́ra wa ká mọ̀ bá a mọ̀ mú nínú òṣìṣẹ́ àwọn mọ̀nàfíkì kó jẹ́ pé tá a bá fẹ́ sọ̀rọ̀ láwùjọ a sọ̀rọ̀ yẹn débi kí tá a bá tẹ́lómi bá gbé ọ̀rọ̀ kalẹ̀ tán láwùjọ wọn ni àá iná ìlà fún mi bẹ́ẹ̀ kẹ́ wà ní mítìn ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn wàláhì tó ti torí ẹ̀ sọ dáadáa ni ó sáwọn èèyàn pé torí ẹ̀ sọ ṣùgbọ́n nísàlẹ̀sàlẹ̀ kún ẹ̀ ọmọ nǹkan àìdá ló ń sọ eléyìí nínú sísan àmọ̀náfíkì nínú tí wọ́n ṣe tọ́lọ̀ fi bínú sí wọn ni. ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala subhanahu wa muhammad sallallahu alayhi wa sallam nínú òròyìn wọn tó gbé kò sásìkò ní àbáka àwọn òròyìn wọn nínú alukoranu karim ẹja méjì ń bẹ ọlọ́ba ni wa minan nas man man yu'jibuka qawluhu fil hayati dunya wa yushhidu allaha ala ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام رباني نور يا منافق ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا رباني أم بين bẹ nínú tó bá gbé ọ̀rọ̀ kalẹ̀ láyé yóò sì jọ ọ̀rọ̀ rẹ̀ ó mọ̀ ṣó ní kàyéfì ah, ìyẹn lọ́lọ́run fún ní làákà ètò báyìí wa yushhidu Allaha ala ma fi qalbi tó bá ti ń sọ̀rọ̀ yẹn ti ń gbé kalẹ̀ yóò tún wá mọ̀ ẹ́ pé ọlọ́run jẹ́rìí pé ọlọ́run sì mà níyàn mi ọ̀la àwọn èèyàn bẹ́ẹ̀ pé yushhidu Allaha ala ma fi qalbi yìí ọlọ́run àníyẹ pé ní tí mo bá wà wàhálà ìmáàmù ẹ rò pé kìíní o ọlọ́run yóò jí buka yóò wá jọ lójú pé ah, ah àwọn èèyàn ní yóò tún á máa pe ọlọ́run jẹ́rìí pé ọlọ́run náà tún jẹ́rìí ọlọ́run ni wà wúwo aládùn lè sọ nínú ẹni tó sì le jù nínú ọ̀tá fún ọ ló wà nínú ẹni tó le jù nínú ọ̀tá ni kálukú wà ṣàkíyèsí gbogbo ohun tí máa ń kọ̀yàn síbẹ̀ tẹ́ bá lọ ló fi jẹ́ pé téèyàn ìbínú àbíjù ká má kàn máa rí gbogbo ẹ̀ lérè fètò orí pásíkò ti lọ ìbínú àbújù téèyàn bá ń kórìíra ẹnìkan jù inú tó lè sọ yàn di mọ̀náfíkì ni ẹ kò mọ̀ sọ bẹ́ẹ̀. èèyàn ti rò pé nǹkan kan nínú ipò ayé àdínkù ẹ̀sìn ẹnìkan ló yẹ kó tọ́ sí ìwọ ló yẹ kó tọ́ sí tó bá tọ́ sẹ́lòmíì má lò ní fáàkì nìyẹn tó téèyàn ò bá sọ́ra èèyàn padà di mọ̀náfíkì tó téèyàn ò máa ṣe láti frustrate ìjọba ẹnìyẹn eléyìí nínú yẹn kọ́tọ́ lọ́n fẹ́ kọ́ wá bí ni ẹ̀rí pé ìyẹn ni Abdullahi ibn Ubay ibn Salul lè ṣe tó fi di olórí ibú tó fi di olórí ibú kódà àgbàtà Nabi sallallahu alaihi wasallam tún lọ tán tọ́lọ́ ọba ti ṣàlàyé ẹ̀fà nàbíwá Muhammad sallallahu alaihi wasallam kò sáǹfààní irú ẹ̀ láyé Abubakar radhiyallahu anhu wọ́n ń bẹ kò sáǹfààní irú ẹ̀ láyé Umar ẹnìkan ti ẹ̀bí rọ̀bá Umar dán ẹni pátipátí wò ṣùgbọ́n àwọn mọ̀nàfíkì náà ni wọ́n padà dá ẹ̀sìn rú láyé Uthman àwọn náà ni wọ́n padà dá ẹ̀sìn rú gbogbo fìtínà tó ṣẹlẹ̀ láyé Uthman radiyallahu ta'ala anhu nípasẹ̀ àwọn mọ̀nàfíkì náà ni ó túmọ̀ sí pé tó bá jẹ́ mọ̀nàfíkì ẹ wá wo fìtínà tí wọ́n dá kalẹ̀ fìtínà yẹn náà ni Islam ò bọ́ ń bẹ̀ tó fi dàárọ̀ ẹ̀ ìyapa àkọ́kọ́ bí Islam pín yẹlẹyẹlẹ ó ṣẹlẹ̀ látara kún ọkọ̀ Uthman ibn Affan radiyallahu ta'ala anhu. àwọn olùdásílẹ̀ àwọn mọ̀nàfìkì eléyìí nínú ìnira nínú àdánwò tí ń bẹ tí wọ́n dálẹ̀ nínú ẹ̀sìn lélẹ̀ ló jẹ́ pé ìsẹ̀mí ń kálukú náà kéèyàn gbìyànjú tí ẹ bá ti bínú èèyàn mọ́ wọn bá tí ìbínú bá gbà tètè kó nídìí ìbínú yẹn kí ẹ má kó sínú ìbínú ọlọ́run kí kan ìbínú torí ẹni ṣe sọ pé àìsàn tí ń bẹ nínú ọkàn mọ̀nàfìkì òun náà ni márùdù ṣákì wàṣubuhat wànífàk òun náà ni àìsàn ti iyèméjì àti ìrújú nínú ẹ̀sìn wànífàk bákan náà àti márùdù nífàk àti àìsàn àgàbàǹgebè ṣe ẹni ṣe sọ pé wàdálík anna alqalba ya'ridu lahu maradan yukhrijani an sihhatihi. وعدالته مرض الشبهات الباطلة ọ̀ràn kí ìrújú ìrújú búkú wà nínú ẹ̀sìn wà أتي shahawat almurdiya àti يجو shahawat ìnífẹ̀ẹ́ ayé jù ẹ̀rí pé kí ló kó bá abúlé ibùnú ọba ibùnú salol ó fẹ́ jò lórí ó borí yasa ó fẹ́ jò lórí iná ló padà fi kàbínú ọlọ́run láyé àti lálùkìyàmà bẹ́ẹ̀ ni ẹ̀mí ìrújú kéèyàn fẹ́ dàrújú lẹ́mí ẹ̀sán náà ó nítorí pé méjèèjì ni máa ń fà á ó ní falikófuru wà nífàk wà ṣokóòkò wà lùbẹ́dà ó ní ìṣe kèfèrí sọ́lọ́hún ìjẹ́ mọ̀nàfìkì ìjẹ́ni tí ó jẹ́ pé iyèméjì ń dà láàmú àti ṣíṣe bídà ní ẹ̀sìn ọlọ́run ó ní kó lo àgbègbè eléyìí mẹ́mọ́rọ̀ bí ṣubahat nínú àìsàn ìrújú nìyẹn wazina zina wa mahabbatul fawahish àti kéèyàn onífẹ̀ẹ́ gbogbo àyèdá pálapàla gbogbo pálapàla orí òun lẹ́bà ń bẹ̀ tẹ́tẹ́ òun lẹ́bà ń bẹ̀ gbogbo tó lọ nù òfẹ́ kéèyàn onífẹ̀ẹ́ àyèdá nínú àìsàn ọkàn ló wà oníwà nàásì àti gbogbo ìyàpọ̀ ọlọ́run pátá wà fẹ́ ìlú wa àti kéèyàn máa ṣe mí mọ́rọ̀dì ṣàwàtì nínú àìsàn ìròyìn àìsàn ìfẹ́ ayé nìyẹn oníkàmà qala ta'ala bí wọ́n lọ́ba ìsọ nípa àwọn ìyàwó ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ba ni yá nisa nàbí lastunna ka ahadin minan nisa in taqaytunna. النبي لستن كأحد من النساء فإن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا الله عليه يا نبي صلى الله عليه وسلم لستنك أحد من النساء ẹ dàbí àwọn nìkankan nínú àwọn obìnrin tó ń bẹ láyé ẹni ìtàkùn ìtúnná ọdún tẹ bá fọlá ẹ má máa díhùn sọ̀rọ̀ fayetma olẹ́dì fi qalbi imarot kó má bàa jẹ́ pé ní tí àìsàn ọkàn ń dà láàmú yóò mọ̀ wá yóò mọ̀ wá ẹ̀mí rẹ̀ yóò mọ̀ wá fàmọ́ yín. òfin àpé marado shawat àìsàn ẹ̀mí látara pé kéèyàn nífẹ̀ẹ́ àti yapọ̀ ọlọ́run kó nífẹ̀ẹ́ àti máa ṣèbàjẹ́ nínú àìsàn tí ń da ẹ̀mí láàmú ni. ṣùgbọ́n ètò ọlọ́ọ̀lọ́ sùhánù àtàlà ń sọ nípa àwọn mọ̀nàfíkì níbi èyí gbogbo lórí ẹ̀mí wọn òun náà ni àìsàn kéèyàn kórìíra ọ̀sìn ọlọ́run tó kórìíra ẹ̀sìn ọlọ́run ló jẹ́ pé náà òyìn mẹ́fẹ̀ẹ́fà tá à ń lọ lẹ́ẹ̀kan àkọ́kọ́ ni kéèyàn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó bá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó bá sí bí àwọn ma jaa bihi rasulu sallallahu alayhi wa sallam òun ti ẹ̀ wá lẹ́ka nígbà muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tá nàbí mú wá ó kò yàn tá nàbí mú wá yẹn nígbà wọn sọ pé báyìí ní ṣe ní ká ṣe ní òun ní gbàgbé ṣùgbọ́n tá bá ṣe àtàbádàpọ̀ ànábì sallallahu alayhi wa sallam rẹ̀ yóò fẹ́ lè fasílì ya kéèyàn ó kórìíra nǹkan kan nínú tá nàbí mú wá nínú tó sọ̀yàn dìmọ̀ náà fi kí kìí ṣe mọ̀nàfìkì kéke mọ̀nàfìkì ńlá tó gbìyànjú jáde kúrò nínú ẹ̀sìn ni nígbà nìkan wò pé ah bó làwọn obìnrin ó ṣe máa bójú ó ti máa tó ti máa ohun ńlá ni kálẹ̀ nìkan ẹlẹ́à ta ló mú yẹn wá anabi sallallahu alaihi wasallam so nínú táwọn àtàná ṣe tá a fi dolórí igun wájú ọlọ́run ẹ̀ ẹ̀ sọ́ra fún eléyìí eléyìí ọlọ́ọ̀bá ròyìn àwọn mọ̀nàfìkì pẹ̀lú pé àìsàn bẹ́ẹ̀ nínú ọkàn wọn ó ní wọ́n wá ṣáwàtú zina ó ní àwọn àyàwó ànágbà muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ̀ bá ní ká mọ̀mọ́ fọhùn kínníkínní káwọn tí ká mọ̀mọ́ dóhùn sọ̀rọ̀ ká mọ̀mọ́ lé ohùn sọ̀rọ̀ kọ́ bá jẹ́ pé àwọn tí àìsàn ń bẹ nínú ẹ̀mí wọn ó ní àìsàn níbẹ̀ yẹn ó náà ní àìsàn ti zina ó ní wàlmùhàfà mẹ́nìọ́fìyà min àdéhìn mọ̀rọ̀dẹ́yìn ẹni tó sì lálàáfíà jù náà lẹ́ńtọ́lọ́wọ́n bá bá lá níbi àìsàn méjèèjì ọlọ́run kó má sá làwọn mẹ́ ká má jẹun tí ó máa ṣe iyèméjì sọ̀rọ̀ ọlọ́run kí a máa ṣe iyèméjì sọ̀rọ̀ ọlọ́run ọba nínú àìsàn tí máa ń da àwọn mọ̀nàfẹ́kẹ́ láàmú nìyẹn ẹlòmíràn àti jẹ́ pé tó bá sọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá sọ̀rọ̀ ọlọ́run yóò sọ wọn pé ṣé kí ni yóò sì rí bẹ́ẹ̀ báyìí ṣé yóò rí bẹ́ẹ̀ báyìí kéèyàn máa dáhùn ti ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa nínú ìwà àwọn mọ̀nàfíkì ni orí ẹni tọ́lọ́ bá là níbi ìwà méjèèjì náà lọ́lọ́wọ́ bá là fa asọ̀lẹ̀ láwọn lè yẹ kín wal iman wà sọ́bìrì à ń kó lè máa sìn yà ẹni tó pé Ọlọ́run bá fún nígbàgbọ́ òdodo ó sì máa mọ̀ dájú pé ntọ́lọ́wọ́ bá sọ tánàbí sọ bí ó ti rí lóyún nìyẹn onírò eléyìí irú ẹni báyìí òun náà ni ó jèrè pẹ̀lú àwọn oríṣiríṣi ẹ̀san tọ́lọ́ba ti pèsè ilẹ̀ fún gbogbo àwọn tó bá tẹ̀lé tiẹ̀ ọlọ́ba ni wáyé dàkí ọlọ́ba tó wà wọ̀nyàn mọ̀nàfíkì lọ́wọ́ ni wáyé dàkí ilẹ̀ وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس الناس قالوا أنؤمن كما قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون يا منافق سواجو أو منافقون الله وإذا كيل لهم منهم تأتوا في الدعوة ما wa idha qila lahum ọlọ́run tí wọ́n bá ń sọ fún wọn pé la tusidu fil ard ẹ má balẹ̀ jẹ́ mọ́ qalu innama nahnu muslihun wọn a máa fèsì padà fún àwọn olùgbàdo òdodo pé kódà àwa là ń tún nǹkan ṣe àwa là ń tún lè ṣe àbálẹ̀ ohun ìbàjẹ́ ọlọ́run ní alẹ́ à inna hum umul mufsidun ọlọ́run ní àwọn tẹ́ rí àmọ̀náfíkì yìí ọlọ́ọ̀bá ní ẹ̀tẹ́ tí kẹ́ ẹ mọ̀ wọ́n ẹ fura sí wọn dáadáa innahum humul mufsidun àwọn ní òbílẹ̀ jẹ́ gan-an walakin la yash'urun ṣùgbọ́n wọn mọ̀ pé táwọn ń ṣe yẹn nínú wọn òbílẹ̀ jẹ́ ni kò yé wọn ni ó tún wá sí pé tí wọ́n ń ṣe wọ́n ń ṣe láti bẹ̀rù gbẹ̀rí sọ́lọ́run wọ́n ń ṣe láti bẹ̀rù gbẹ̀rí sí intanagba Muhammad sallallahu alayhi wa sallam ti ń sọ àwọn lòbìlẹ̀ jẹ́ naam lábẹ́ eléyìí wọ́n ní wà fi qawli ta'ala anil munafiqin nípa ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó sọ́n pa àwọn mọ̀nàfíkì pé fi qulubihim maradun fazadahumullahu marada wọ́n ní bayanun li hikmatihi ta'ala nígbà tó lọ́wọ́ bá ní àìsàn ti wulẹ̀ wà nínú ẹ̀mí àwọn mọ̀nàfíkì ọlọ́run á ṣe àìsàn sínú ẹ̀mí wọn wọ́n ní nínú bọ́lá ṣe ṣiṣẹ́ rẹ̀ fi tẹ̀kìlérì màá sí alẹ́lẹ́ àṣì pé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó ti kádàrá ẹ̀ṣẹ̀ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ni wa annahu bi sábàbí dhunubi ìmùsàbẹ́kọ̀ ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́ bá lè mọ wọn tó tá kádàrá pẹ̀lú wọn pẹ̀lú pé wọ́n ti yapọ̀ ọlọ́wọ́n bá ṣáájú òun ni ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀ ṣáájú yìí látara rẹ̀ yẹ̀tẹ̀lẹ́hìn bilmaasi làhíkọ́tì alimujibati lé okùnbáàtìhà ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀ ṣáájú ọlọ́run bó tún wá fi ṣe àdánwò fún wọn wọ́n tún wá fi ẹ̀ṣẹ̀ míì kún lọ́jọ́ iwájú kó lè bàa jẹ́ pé ẹ̀ṣẹ̀ yẹn ni ó padà tì wọ́n lọ síbi ìyà lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ jẹ́ pé gbogbo ẹni tó bá jẹ́ ẹni tí máa ń yapọ̀ ọlọ́run subhanahu wa ta'ala téèyàn bá sọ́ra èyàn padà yapọ̀ ọlọ́run tí ó wàá pọ̀ débi pé èyàn fi padà kàbínú ọlọ́run. wọn ni kàmá qala ta'ala قبل الله سبحانه وتعالى ta'ala sọ fún wa pé wa nuqallib afidatahum wa absarahum kama lam yu'minu bihi awwala marra ọlọ́ni àwọn akẹfẹ́rí nígbà tí wọ́n ti kọ̀ láti gbà nábì gbọ́ wọ́n ti dẹ́sẹ̀ kan sọ́lọ̀ nìyẹn nígbà tí wọ́n ti wá kọ̀ láti gbà wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ti kọ̀ láti gbàgbọ́ ọlọ́ọ̀ba náà wá yí ẹ̀mí wọn pọ̀ ó tún wá sí pé tí yẹn bá jẹ́ ẹni tó ń kọ́tọ̀ ọlọ́run díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá padà yá ọlọ́run yí ẹ̀mí ẹ̀ pọ̀ ètò ìjọ yẹn náà àdìsí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àdìsí abdullahi bin mas'ud radiyallahu anhu anábì sallallahu alayhi wa sallam sọ anábì ní iyyakum wa sidqa fa inna sidqa yahdi ila albirri anábì ní ẹ̀ máa ń sọ dodo torí pé òdodo ní ẹ̀ máa ń tìyàn lọ síbi dáadáa ni anábì wa inna albirra yahdi ila aljanna dáadáa ní tìyàn bá jó dáadáa dáadáa máa ń sọ ìyàdọ́mọ aljanna ni wa inna ar-rajul la yasduk hatta yuktaba inda Allahi siddiqa arábìnrin èèyàn ní yé máa sọ dodo tó fi jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run gan wọ́n ti kàkọ́ lẹ pé ládàjá olódodo ni lọ́dọ̀ ọlọ́run nídàkejì anábì wọn ni wa iyyakum wal kadhiba arábìnrin yẹn sọ́ra fún kẹ́ ẹ máa parọ́ fa innal kadhiba yahdi ilal fujur tó pé kéèyàn máa parọ́ yóò máa tìyàn lọ síbi ìyapọ̀ ọlọ́run wa innal fujur. ìyapọ̀ ọlọ́run sì ní yáàdì ìlànà ẹni tó bá ti ń yapọ̀ ọlọ́run ọ̀nà nẹ́nà ní tọ̀ yẹn àníbọ̀ iná rọ́jòl làyẹ́kìdìb hàtà yókìtàbà ìndà lọ́ọ̀hì kàtàbà ẹlòmíì ò sì ní yé máa parọ́ gbígbé lọ́dọ̀ ọlọ́run gan wọ́n wulẹ̀ ti kọ́ sínú ìwé lọ́dọ̀ ọlọ́run pé ẹni yìí ẹni tí máa ń yapọ̀ ọlọ́run kéékèèké tẹ́lẹ̀ tó bá tí nǹkan yẹn ò ní padà sí correct ma ló jẹ́ pé ìyapọ̀ ọlọ́run tí yẹn bá ti yapọ̀ ọlọ́run àfi kí yẹn túbá kòkòrò dẹ̀ so that ọlọ́run ò ní fi rọ́ọ̀nù ọlọ́ọ̀bọ ò ní fi hotmu kò ní fi èdìdí kò ní fi dí ẹ̀mí yàn téèyàn wá ní mọ dáadáa tí ò ní máa ìdámá gbogbo nǹkan náà ni ó máa ṣe àìdá ò ní tóbi lójú ẹ̀mí ẹ̀ má ẹ̀rọ mọ́sálẹ́ àpéjúwe téèyàn bá wà téèyàn bá jẹun tí máa ń mu tí ò dáa ẹlòmíì tó bẹ̀rẹ̀ sí mu gbólé nìí ibi sìgá ló ti bẹ̀rẹ̀ tó bá mu sìgá kò ní ara rẹ̀ ní balẹ̀ nígbà tó bá yá tí ò bá sinmi sìgá yẹn kó tètè túbá kúrò ń bẹ̀ yóò padà máa ṣe kíni yóò padà máa tún mu gbó tàbí kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú sìgá ẹyọkan ní nfa tẹ́lẹ̀ tó bá ti fẹ́ ẹyọkan àyè ò máa tá tilẹ̀ òfin sùn ni nígbà tó bá yá yóò máa fa méjì àyè ní ta nígbà bá yá ó lè mú mẹ́wàá lójúmọ́ nígbà tó bá yá sìgá ò ní ka lẹ́nu yóò lọ́ máa fa gbó bẹ́ẹ̀ náà ni ìyá kọ́ ọlọ́run subhanahu wa ta'ala lànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam ló sọ pé ẹ̀mí wa bó ṣe rí òun náà ni ó dàbí aṣọ ó dàbí aṣọ funfun tó jẹ́ pé aṣọ funfun yìí téèyàn bá ti wá dẹ́sẹ̀ wọ́n máa kán dọ̀tí bẹ́ẹ̀ títí tó jẹ́ pé tẹ́mi yìí ó fi dúdú fẹ́ntì bá ń dẹ́sẹ̀ lọ tí kì í bá padà nídìí ẹ̀ṣẹ̀ àwọn mọ̀nẹ́fìkì ní tí wọ́n ṣe fọ́dún àkọ́kọ́ tí ò gbé wọn wọn padà ń bẹ̀ wọ́n ṣe fọ́dún ẹlẹ́ẹ̀kejì kò gbé wọn wọn padà ń bẹ̀ títí tànàbí wọ́n sì wà lórí ẹ̀ ó túmọ̀ sí kìtì nǹkan bá jẹ́ nǹkan ìyapọ̀ ọlọ́run téèyàn ò bá fẹ́ parun nínú ọ̀nà téèyàn gbọ́dọ̀ lò òun náà ni pé kéèyàn ó sọ́ra ẹ̀ kó padà nìkan kéèyàn má pẹ́ lórí ìyapọ̀ ọlọ́run kó bàa di pé ìbínú ọlọ́run bó bá yàn bẹ̀ téèyàn ò ní ìmọ̀ láì dáa mọ́ ó lé ìyàtọ̀ ọlọ́run fi jẹ wọ́n ó ní wa qala ta'ala ọlọ́run bá tún sọ láàyè nínú àwọn kèfèrí nígbà tí wọ́n yẹ kó lójú ọ̀nà ọlọ́run ọlọ́run àwọn ayé mi wọn pé ṣé ẹ̀ẹ́fẹ́ ṣe ní ọlọ́run ayé ẹ̀mí tiwọn náà kó má ṣe tiwọn náà bẹ́ẹ̀ kó má ṣe ọ̀rọ̀ kó má ṣe bẹ́ẹ̀ ẹ wọ àwọn tí wọ́n ń pera wọn lọ́pọ̀lọpọ̀ láwọn ojú ọ̀nà ọlọ́run wá kú yìí ọlọ́ọ̀bá náà ti wá wọ́n fìtì pa láàrin àwọn ọmọ ọlọ́tí láàrin àwọn ọmọ ọmọdé tí wọ́n bá ráwọn aṣẹ́wó wọ́n tún fìtì pẹ̀lú wọn àfẹ́sì náà ni wọ́n yẹn sọ pé ah, àwọn àfa ayé nu àwọn èèyàn gán mọ̀ pé wọ́n yẹn ṣàfọ̀ ọlọ́run kí ló fà á díẹ̀ díẹ̀ ni wọ́n kọ́kọ́ máa ṣe nǹkan yẹn títí tẹ́mi tó ń mú ìfipádà yẹ kó lójú ọ̀nà wàkọ́lá tí a yẹn lẹ ọlọ́lọ́ba sọ pé wàá ó tún àsìkò téèyàn bá jẹ́ ẹni tí ń yapọ̀ ọlọ́run tí ò bá máa bẹ̀mí ara ẹ̀ wò yóò máa lékún nínú ìyapọ̀ ọlọ́run yẹn tó jẹ́ pé ìyàwó padà jẹ́ jẹ tí bá ń dẹ́ ẹ̀ṣẹ̀ àdàbọ̀ àlùmàásíyá tó bá a dà á ó náà yóò tún máa dẹ́ ẹ̀ṣẹ̀ yẹn sí yóò máa kò sí wàhálà kankan kàmá a dà á ẹni tó bá ọlọ́run nígbà tó bá ọlọ́run láyé tán yóò padà lọ jẹ̀yà jẹ́ bó ti jẹ́ pé ẹni tó náà bá ọlọ́run fún ní ẹ̀san dáadáa gẹ́gẹ́ bọ́lá ìsọ́nà alukur'an kẹrim ọlọ́ba ni lilladhina ahsanu al-husna wa ziyada àwọn tí wọ́n bá ṣe dáadáa láyé wọ́n gbẹ̀san dáadáa lálùkìyàmà kódà àwọn tún gba àlékún ẹ̀san lọ́dọ̀ ọlọ́run òní qala ta'ala ọlọ́ba subhanahu wa ta'ala sọ́nà alukur'an pé wa yazidu Allahu alladhina ihtadaw huda ọlọ́ni àwọn tí wọ́n mẹ́rin náà á máa ṣàlékún mọ́ná wọn ẹ̀wọ̀n ashabul kahf ọlọ́ba ní innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda àṣé tíyẹn bá wà lórí ìlànà kan tó bá jẹ́ dáadáa tí ò bá ti kú ò lórí ẹ̀ ọlọ́run máa ṣàlékún dáadáa fún ni tíyẹn bá wà lórí ìlànà kan tó jẹ́ ìyapọ̀ ọlọ́run téèyàn ò bá ti kú ò lórí ẹ̀ èyí ò mọ lékún ní ìyapọ̀ ọlọ́run sí ni lílékún yàn ní ìyapọ̀ ọlọ́run ibo ni ó ti yàn lọ ìnùnà lílékún ní ṣíṣe inú àlìjẹ́nà kálukú gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ mbẹ́ nítorí wájú nǹkan ìyá pọ̀ ọlọ́run díẹ̀ díẹ̀ téèyàn ń ṣe kéèyàn máa yọkúrò mbẹ́ so eléyìí ò ní ẹ̀kọ́ tí àwọn onímọ̀ tí wọ́n ń kọ́ wa níbí ní ayé anna idnaha awulẹ̀ ilmunafikun anil ifsadi fil ard ọlọ́ba subhanahu wa ta'ala kọ̀ fún àwọn mọ̀nàfíkì pé ẹ má balẹ̀ ọlọ́run jẹ́ mọ́ wọ́wọ́ lẹ́ amalu bil kí ni ìbàjẹ́ tí wọ́n ń ṣe òun náà ni al-amalu bil-kufri òun náà ni pé wọ́n ń ṣe kèfèrí lórílẹ̀ ọlọ́run wal-ma'asi wọ́n yapa àṣẹ ọlọ́run wa minhu nínú tí wọ́n tún ṣe òun náà ni idharu sarairil mu'minin li'aduwwihim wọ́n lọ́ mọ́ wá tú àṣírí àwọn mùmìnì fáwọn ọ̀tá wọn wa muwalatihim lil-kafirin wọ́n sì ń fọwọ́sowọ́pọ̀ wọ́n fi ìfẹ́ hàn fáwọn kèfèrí eléyìí ẹni tọ́lọ́mà sọ fún wa pé wọ́n ìdá kílẹ̀ lọ́hùn láti ṣèdò fìlà àt kí ló bá tá a jọ sọ̀rọ̀ tẹ́wé ká tó dìde ẹ̀ tún lọ gbọ́rọ̀ wà báwọn mọ̀nàfíkì ẹ̀ tún lọ gbọ́rọ̀ wà báwọn ta tọ́lá tó wá sọ báwọn fún wa kọ́ọ̀lù ìnàmà nahnu muslihun wọn àwọn òṣèbàjẹ́ o nínú ẹni tí ń fẹ́ dáadáa tó fẹ́ kí islam lòkè làwọn wà wọn ni wọ́n papọ̀ mọ́ wa idharum annahu laysa bi ifsadin bali huwa islam wọ́n tó àgbẹ̀ táwọn ṣe yìí àwọn ò balẹ̀ ọlọ́run jẹ́ kódà àwọn ń túnṣe ni nínú sísẹ àwọn mọ̀nàfíkì ni tàbí n tẹ̀ ń ṣe yìí ń ba nǹkan jẹ́ ni wọ́n ní wà láà àwọn túnṣe ni sísẹ àwọn mọ̀nàfíkì ni tẹ́bá lọ àwọn onímọ̀lìdì ní sètò wọn ṣe mọ̀lìdì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tẹ́bá ní ìjà ẹ ń bẹ̀sìn jẹ́ ni wọ́n ní àá kódà àfi ń tún ẹ̀sìn ṣe ni ìṣiṣẹ àwọn anáfikì ni. nínú hadith anabi muhammad sallallahu alaihi wa sallam hadith sahih aliman kadaba aliya mutaamidan falyatabawa maq'adahu minan nar. arábìnrin tó bá máa máa dáadáa pa àwọn ọmọ mi kó lọ́ọ́ máa wábi tí ó dé sínú náà. àwọn kan náà àwọn oníbẹ̀dẹ̀ àwọn anitọ́ hadith yìí àgbọ́yé ni pé ẹ bá dada parọ́ mà níbi kó lọ́ọ́ mọ wábi tí ó dé sínú ná àwọn ní ànábì ò sọ pé mọ̀nkádàbà lè mọ̀tà àmìdá ẹni tó bá parọ́ mà níbi lànàbì ní kó lọ́ọ́ mọ wáyé nínú ná ànábì ò sọ pé ẹni tó bá parọ́ gbé òun tá a bá parọ́ gbé ànábì sọlá àṣálà kò sí tó burú bẹ́ẹ̀ nínú rọ́tí wọn apá gbé ànábì sọlá àṣálà wọn ní ìmọ̀lẹ́ ànábì wa Muhammad sọlá àṣálà wọn á má dé fi wá ànábi ní ìmọ́lẹ̀ látara àmọ́lẹ̀ ànábi gan ibẹ̀ lọ́lọ́run ti dáyé pé látara ẹ̀ gan lọ́lọ́run ti dá ànábi wa Adam ni wọ́n sọ pé nínú àmọ́lẹ̀ tànábi gan ni ti dá ànábi wa Adam. ànábi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sì ṣàlàyé fún wa pé ẹni àkọ́kọ́ tó lọ́n kọ́kọ́ dá òun ni Adam alayhi salatu wa salam sọ̀rọ̀ tànábi láwa tẹ̀lé ni àbí táwọn wọ́n ní àmọ́ bùwá lórí ilé à ń parọ́ gbé ànábì ní àparọ́ mọ́ wọ́n tún lọ sá wọn lára mi ní tawásálù bí jáì fa iná jáì inda Allahi azim tẹ́ bá fẹ́ bẹ̀ lóhùn ẹ fi ọlá mi bẹ̀ lọ́hùn níwájú ọlọ́hùn tó gbé ọlá mi níwájú ọlọ́hùn ọlá tó tóbi ni àwọn ní hadithi hadithi rọ ni àdápa rọ́mà nábì ni wọ́n ní bó bá tiẹ̀ jáde sí rọ hadithi yẹn ṣé ń pànábì lé ní àbí ń bọ́ ànábì kù ọlọ́dẹ sọ fún wánú alukur'anu karim ọlọ́ba ní aliyahuma akmaltu lakum dinakum ẹ̀sìn ọlọ́ba ló ń ti pé ó fẹ́ pé àbùkátà ká bóyá afẹ́ parọ́ gbé ní àbá afẹ́ parọ́ mọ ewu ní àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ parọ́ nínú ẹ̀sìn ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala eléyìí àwọn mọ̀nàfìkì gẹ́gẹ́ sì jẹ́ pé àwọn àáfàá oní àdádálẹ̀ náà lé ní tẹ́ bá ṣàlàyé fún wa pé ẹ̀ ń tẹ̀ ń ṣe yìí ẹ̀ ń pèsè jẹ́ nínú àwọn mọ̀nàfíkì ni ẹ̀ wọ́n láyé àwọn àwùjọ mìíràn àti ẹgbẹ́ tó bá sọ̀rọ̀ fáwọn èèyàn àwọn nǹkan tí ò bẹ́ sí mu àwọn yóò sì máa justify pé nǹkan ló bẹ́ sí wọ́n máa justify pé kò sí nǹkan kan ó bá ẹ̀sìn ó bá mu àwọn ti dàgbé pé ànigọ́yẹtú láàtú báyìí rẹ̀ sí i náà àwọn afáàmù sílẹ̀ ó ní ibi tá à ń lọ ibi tá à ń lọ kò lè sọ ọ̀nà tá a gbà débẹ̀ dé tán ibi tá a ń lọ kò lè sọ ọ̀nà tí a gbà débẹ̀ kò lè sọ dẹ̀ tán. bàbá kan wọ́n ní wọ́n lọ bá bàbá kan nínú àwọn olówó nílùú Ìbàdàn yìí ni ẹnìkan wá fẹ́ rẹ̀ǹtì lọ́wọ́ ẹ̀ nígbà tán fẹ́ rẹ̀ǹtì wọ́n ṣàjọ ń sọ̀rọ̀ bàbá ni ẹ̀yin àfa ẹ̀ sì máa ṣe wá sẹ́nu máa ṣe wá sẹ́nu yóò máa dùn ọ̀nà táwa ń dà pé àwọn èèyàn gan sójú ọ̀nà Ọlọ́run ẹ̀yin àfa gan ẹ̀rí yẹn kò tó bẹ́ẹ̀ wọn ni bàbá yìí ṣàlàyé bàbá wọn ṣàlàyé pé ẹnìkan ń bẹ tó jẹ́ wípé nínú ibi iṣẹ́ òun yìí so ẹnìyẹn bóyá ló ti lọ́kọ nílé àbó ló ti ní nǹkan kan so ẹnìyẹn wá sọ pé ẹnìyẹn wá fẹ́ ó wá fẹsẹ̀ lọ́dọ̀ rẹ̀ àbó fẹ́ràn lọ́wọ́ kan wọn ni bàbá olówó yìí wá ń sọ wípé ah òun ò lè ṣèrànlọ́wọ́ fún ẹni tí kì í bá ṣe mùsùlùmí àfi kó lọ wẹ wúńká náà tó bá yẹ wọ́n ń ká pé nígbà tó bá yẹ wọ́n tó bá di mùsùlùmí yẹn lòun tó kọ́kọ́ ṣe ìrànlọ́wọ́ fún un nígbà tó bá yẹ wọ́n tán a tó wà pé ah kẹ́mi ro lè ba àtún fà mẹ́sìn dáadáa ó ní òun tún ṣe lọ́kọláya pẹ̀lú ẹ̀ tàbí téèyàn bá ti ṣèyí pẹ̀lú obìnrin kò sọ́gbá owó yín ti bàánù gbogbo ń ta wá sọ pé kó máa ṣe mẹ́sìn ọlọ́ọ̀ni sí i ó ní ìyún kọ́ ó fi zìnà ó fi pèyàn sójú ọ̀nà náà. kọlu ìnẹ̀mẹ̀dánù ẹ má balẹ̀ jẹ́ máa wọ́n ní àwọn túlẹ̀ ṣe ni mọ́lìdí òde àwọn ni àwọn fi ń gbé sí ànábì lárugẹ ni nínú ìṣesí táwọn mọ̀nàfíkì máa ń ṣe nìyẹn. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون níta ìṣe la sọ pé ẹgbẹ́ mọ̀nàfíkì ó mọ̀ pọ̀ lọ tí ó fi díjọ́ gbèdé àlùkẹ́ níta ìṣe yìí kò bẹ́sìn ọlọ́run bá mu wọ́n yẹ àwa fi ń tún ẹ̀sìn ọlọ́run àfi tún ṣe ni ọlọ́ba àti wọn láṣìírí ọlọ́ba alẹ́ ìnáwó òmùlù mọ̀sídùn ọlọ́ni àwọn gẹ́gẹ́ lọ́gọ́ òbílẹ̀ jẹ́ ṣùgbọ́n kí ni lẹ́yìn ṣàrùn wọn ò mọ̀ báwọn balẹ̀ jẹ́ ni intanet kó ẹ fi ń tún ẹ̀sìn ṣe yẹn ẹ fi ń bẹ̀sìn jẹ́ ni so wẹ̀ pé ká máa mú nǹkan tí ìsara ẹ̀sìn ká máa mú owó bẹ̀ ká wá ní àfi ń tún ẹ̀sìn ṣe ni nínú sísìn mùnáfíkì ni. Al-Imam Malik rahimahullah ta'ala ó ní man man ahdatha fil islam bid'atan ẹni tó bá dá àdádálẹ̀ kan nínú ẹ̀sìn islam yàrá àhásánà tó wá ń rò pé àdádálẹ̀ tó ń dálẹ̀ yìí àdádálẹ̀ dáadáa ni ó ní faqad dhanna anna muhammadan khana risala nítorí ẹni bẹ́ẹ̀ ń sọ pẹ̀lú ìṣesí àtiwá rẹ̀ òun náà ni pé anabiwa muhammad oníjàmbá ẹ̀dá ni torí tí kò bá ti jẹ́sìn láyé tiẹ̀ kò lè jẹ́sìn lẹ́ni ní pàtàkì jùlọ ọlọ́ọ̀ba tó dáa gan sọ pé òun ti parí ẹ̀sìn fún un tó tún àti pé tó bá sọ pé nǹkan kan wà nínú ẹ̀sìn tẹ́ ẹ mú wo bè tó wá jẹ́ pé ó fi dá a sí náà ni àjẹpẹ́ ẹ ti pọ̀ lọ́run ló pòrọ̀ ẹ ti kàn nábìwá muhammad sallallahu alayhi wa sallam ẹ ti pè lónìjàmbá eléyìí náà ṣẹṣin mọ̀náfíkì ni èyí tí ò sí kéèyàn máa ṣe ìbàjẹ́ kó mọ á justify ẹ̀ pé ìbàjẹ́ tóun ń ṣe yìí dáadáa ni ó wà ń bẹ̀ tó sì mọ̀ pé ìbàjẹ́ lòun ṣe kọ́lọ̀ subhanahu wa ta'ala kó làwà ń bẹ̀ inshallah tó bá di ní ọ̀la àmọ́ tó ń tẹ̀síwájú aqulu ma tasma'un astaghfirullah li wa lakum assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.